Isaac. Uh, all of them. Attend Asphora. gbogbo èèyàn ọmọ yorùbá nílé lóko lẹ́yìn odi káàkiri gbogbo àgbáyé. Mo dẹ̀ tún kí wa pé a kú ìrọ́jú gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yìí. Ètò ìdìbò àpapọ̀ ó ku ọjọ́ márùn-ún péré léèní. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ Yorùbá, ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká kó ìlẹ̀kẹ̀ sí ọmọ ẹlòmíràn ẹ má jẹ́ ká hùwà ọ̀dàlẹ̀ mi ò ṣe olóṣèlú olóṣèlú kan rẹ̀ kún mi wọ́ náírà mi ì dẹ̀rí tí wọ́ náírà lọ́wọ́ olóṣèlú kan tí ilé oge tó gé jẹ ṣùgbọ́n ẹ lọ dìbò fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ṣé bí Yorùbá ni ẹ wá lọ ẹ fẹ́ dìbò fún ẹ fẹ́ lọ dìbò fún ajẹ́pọ̀ máa lè ní ẹ́ ẹja fọ̀tẹ̀ sílẹ̀ ẹja kò nídìí ọ̀tẹ̀ ọ̀tẹ̀ máa ń tẹni rì mí ọ̀rẹ́ mi dà mí èmi náà da ọ̀rẹ́ mi ọ̀dàlẹ̀ di méjì nìyẹn ìbò tó máa dì í ìbò ẹlẹ́yàmẹ̀yà ni yíbo àdìbò fún yíbo ẹgbẹ́ awusa àdìbò fún awusa ẹgbẹ́ àwa yorùbá ẹja àdìbò fún yorùbá ọmọ wa. tó bá tẹ̀ ẹ̀ṣẹ̀ wá ẹ kúrò lórí ẹ̀ tá a bá ti jẹ̀kọ́ à ń dáríji wé ni ẹ já dìbò fún un tó bá débẹ̀ tán tó bá náà mọ Yorùbá mọ́ ẹ ẹ fi ilẹ̀ Oòduà alẹ̀ kó dà Ifá kan ló sọ ní ìjọgbè ó ní irọ́ ní pẹ̀rú èpè ní polè ilẹ̀ dídà òun ní bí alájọbí tó bá dání adífá fún Igbarumulejò kọ̀tún adífá fún Igbarumulejò kòsì tí wọ́n jọ tìsálú ọ̀run wá sí ìsálú ayé ó ní tó bá dà mí o ó ló dọwọ́ ilẹ̀ tá a jọ mu ó dọwọ́ eréwé tá a ti jọ jẹ ó dọwọ́ ilẹ̀ tá a jọ ń tẹ̀ ẹ jẹ́ ká dìbò fún Tinubu tá a bá wá dìbò fún tán tó bá débẹ̀ tó bá dà wá ó dọwọ́ òdo àtẹ̀wọ̀rọ̀ tí ó ṣèdájọ́ ojú ń kan gbogbo wa ẹ má yan ọmọ àlè ẹ má yan ọ̀dàlẹ̀ ẹ lọ dìbò fún Tinubu ẹ dìbò fọmọ Yorùbá lẹ́ẹ̀kan sí ọmọ ẹni òní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká lọ kó ìlẹ̀kẹ̀ sídi ọmọ aráàta ẹja fọ̀tẹ́lẹ̀ ẹ̀yin àgbà tí ẹ wà níbẹ̀ ẹ kó nídìí ọ̀tẹ̀ bí táwọn ọba Yorùbá bá kọrí sí ni ẹ kọrí sí ọ̀dọ̀ Tinubu ni ogun ẹ dìbò fún ẹ dìbò fún ẹ dìbò fún tẹnitẹni tàkísà ń ta tán o. yeah Lady K tọ́ba mi gbogbo blogger gidi ẹ̀yin blogger gidi ẹ̀yin tí a máa ń gbọ́dọ̀ sọ̀rọ̀ afẹ́fẹ́ ẹ̀jọ̀ mi broadcast ẹ̀ kó dé ọ̀dọ̀ Lady K Lady sanwó Lady K yẹn inú mi á dùn kọ́ ẹ bá ṣàn lọ́wọ́ yẹn fún mi ẹ bá mi ṣíà ẹ̀ kó kàn ọ̀dọ̀ Lady K kó dẹ̀ dé ọ̀dọ̀ Chief Sunday Igboho fúnra ẹ̀ kó dọ́dọ̀ ẹ̀ kó dọ́dọ̀ Sunday Igboho gangan gangan kó dọ́dọ̀ lè dìkè kó dẹ̀ dọ́dọ̀ gbọ́ ọmọ tó pe àwọn Yorùbá nation pápátá yẹn náà kó dọ́dọ̀ wọn. first and foremost Lady K àbí kí wọ́n pè ó dà kórìí ẹ̀ ti dàrú ó dà kórìí ẹ̀ gbálẹ̀ èmi ló ń post comment mi òun pè mí lọ́dà lórí ọ̀rọ̀ òun pè mí ní ọ̀dà lórí ọ̀rọ̀ Yorùbá nation mọbi tó máa mọbi tó máa ṣẹ̀ sí hmm. ijókíjó níjó wèrè ẹ̀rín kẹrin lẹ́rìn asíhún ìlòkulù ni wọ́n lu bàrà <laughs> ìsákúsá náà ṣàgùn alára ìdìkudì náà dìgun ajérò bí tí wọ́n bá dẹ̀ wo ológun náà kọrí ògùn ẹ̀ sí má jẹ́ ká sọ pé kò gun kó kọrí ẹ̀ sígbó o má jẹ́ kí n sọ pé kò gun kó kọrí ẹ̀ sígbó àwíṣẹ lèmi o olójòǹgbòdù lèmi o àwo tí ń gbá wo mi torítorí ni o torí pé mo ní pé kí wọ́n dìbò fún Bọ́lá Ahmed Tinubu torí pé mo ní pé kọ́mọ Yorùbá kọ́tẹ̀lé Bọ́lá Ahmed Tinubu wà ní ọ̀dàlẹ̀ lèmi pé àwọn iṣẹ́ èèyàn Yorùbá gidi ẹ̀yin tẹ́ pé náà Yorùbá nation àjọ bẹ̀rẹ̀ lóòótọ́ náà ẹ̀yin tẹ́ sì ń jìjà ẹ̀ fẹ́ràn Sunday Igboho gan fúnra yín ju àwa lọ ẹ̀yin ò fẹ́ràn àkóbálẹ̀ yín wá fún náà àkóbálẹ̀ yín wá fún Sunday Igboho àwọn tá a ní kí Bọ́lá Ahmed kó wọlé ká ní kí jàgàbá nǹkan ọlọ́run jẹ́ kó wọlé tí wàá yé wa náà táwùsá bá wọlé tí fúlàní bá wọlé ṣàrò pé Sunday Igboho lè tọ́nà ó lè tẹ́sítì nàìjíríà mọ́ ni ṣékùtọ́ ni ẹgbẹ́ kí ọmọ máa gbé ni lélàbọ̀ mi oko náà kò sí bí àjò ṣe máa dùn mọ́yàn tó ilé ẹni máa wú nílọ ni torí pé ilé koko ń ta gbé ẹ̀yin ò fẹ́ràn Sunday Igboho náà ẹ̀yin ò fẹ́ràn ìkàlẹ̀ yín ṣe fún un bẹ́ẹ̀ ni ẹ̀yin ò fẹ́ràn ẹ ẹ fẹ́ràn báwa ṣe fẹ́ràn ẹ Yorùbá ní sẹ́yìn ṣe owó kọ́lẹ̀ yìí ń gbàbọ̀ mẹ́rin sẹ́yìn ò sọ̀rọ̀ fún ẹ̀yin lówó ni àṣírí ló ń túlẹ̀ kọ̀ọ̀kan yẹn àṣírí ń túlẹ̀ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ṣe ń gbowó tẹ̀ ń sá lọ ṣe gbogbo là ń gbọ́ gbogbo là ń fetí gbọ́ àwa táwa fẹ́ràn Sunday Igboho lélẹ́yìí torí àwọn afẹ́ kó padà sí nàìjíríà kó wá jòkó ti nǹkan tó ní kó wá jòkó tọmọ kó jòkó ti aya kí nǹkan ẹ̀ ní ẹ̀ kó má dìtẹ̀ lẹ́ni káyé má tọ́ ọbọ̀ ní iṣẹ́ kó má bi ṣòfò dànù ẹ̀ ń tẹ̀lé pé fẹ́rẹ̀ ẹ̀yin o ẹ̀yin gọ́kọ́lẹ́ fẹ́rẹ̀ ẹ̀yin gọ́lẹ́ ń ṣàkóbá fẹ́rẹ̀ lẹ́ni torí pé iṣẹ́ tí Sunday Igboho ràn yín lẹ́ ń jẹ́ mo ní ká dìbò fún eh, Tinubu ẹ̀ṣẹ̀ nìyẹn ni nígbà tí mi ń sọ ọmọ ilẹ̀ ọmọ alẹ́ Yorùbá kí mi dẹ́ ṣe lórí burúkú ọmọ yorùbá kí mi dẹ́ ṣọ̀dà lọ́mọ yorùbá wọ́n á post fídíò mi pé kàn wò ó ara àwọn yorùbá warrior wọ́n ti padà sẹ́yìn ẹ̀ eh, wọ́n ti padà sẹ́yìn bọ́lá mẹ́tìbú wọ́n ti padà sẹ́yìn bọ́lá mẹ́tìbú wọ́n ti lọ gbó lọ olóṣèlú ṣé tinubu mọ̀ mí rí débi tá a fún mi lówó gbọ́dọ̀ ti fẹ́ pé o tinubu tó ti fẹ́ kàn mí nínú nínú lógúnlógún lọ́gbọ̀lọ́gbọ̀ àwọn èèyàn tí wọ́n súnmọ́ tinubu gan tí ò tí ì rí tiwọn rò ṣùgbọ́n mo lọ́mọ ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ìyẹn oníkàfilẹ̀ kẹ̀ sídìí ọmọ ọlọ́mọ náà tẹnitẹni ṣìkìtì àtàtàn pé yorùbá ti wà lórí àlééfà rẹ ìyẹn gan jẹ́ ìwúrí fún wa ó jẹ́ ìwúrí yorùbá lọ́tọ̀ náà bẹ́ẹ̀ ni pé àtẹ ń bá àwọn fúlàní àwọn haúsá à ń bá wọn dupò ààrẹ àjọ ń jamọ́ra wọn lọ́wọ́ ó túmọ̀ sí pé wọ́n ka yorùbá kún nàìjíríà nìyẹn kí ni kí ibo wá ṣe kí ni kí ibo ṣe ń gbà yẹn for the past thirty forty years now wọn test taste presidential position wo wàá ń pè mí lọ́dàlẹ̀ kó ló gbá lẹ́nu ẹ̀ lédìké kó ló gbá lẹ́nu ẹ̀ èmi ò ní bẹ́ẹ̀ tó bá tún padà jáde ọ̀ tó ṣe fídíò mi fún Yorùbá nation pé ọ̀dàlẹ̀ èmi ò ní bẹ́ẹ̀ ṣe ẹnu lórí afẹ́fẹ́ tèmi o èmi á sàṣì ẹni tó wí kí ni ìwà ọ̀dàlẹ̀ gangan ni wọ́n gan ń wù èèyàn Yorùbá bíi titi ẹ̀ tó bá jẹ́ pé bàbá tó bí ẹni Tinubu ṣé wà ní ká má dìbò fún no matter how kán ní bàbá tó bí ẹni ṣé wà ní ká má dìbò fún mo bèè lọ́wọ́ ẹni wàá post èmi pé ẹ kàn wò ara wọn Yorùbá warrior wọn ti kó lẹ́yìn Sunday Igboho wọn ti lọ sẹ́yìn Tinubu kí Sunday Igboho pè ní àárọ̀ màá jẹ kí Sunday Igboho kó pè ní alẹ́ kó ní àwòṣe mo fẹ́ rí ẹ màá jẹ kó pè mí màá jẹ Sunday Igboho bẹ́ẹ̀ ni torí kí ni èmi ò kí ń ṣe ọ̀dàlẹ̀ ṣùgbọ́n síbẹ̀ ńkọ́ yorùbá ni yorùbá máa jẹ́ yorùbá ni mí o mi ń ṣe ọmọ àlè mi ń ṣe ọmọ àlè àwọn bàbá pa adébáyọ̀ wà ń bẹ̀ gbogbo àwọn afẹ́nifẹ́re wà ń bẹ̀ gbogbo balẹ̀ yorùbá pátá wà ń bẹ̀ wọ́n ní bọ́là mẹ́rin làwọn fẹ́ mélòó wá làwa kàmáláàfẹ́ mélòó làwa ta alápá méjì wọ́n sì ń gbégi wọ̀n rí gbélẹ̀lẹ̀ à ń bọ̀sibọ́sí arọ. Lady K jẹ́ kí orí ẹ̀ kó lọ pé o mọ ibi tó wá máa bí wọ́n máa ta hàn sí Lady K kó mọ bẹ́ẹ̀ o kò jẹ́ kí orí ẹ̀ kó lọ pé gidigidi gan mi ò ṣe ń tó fi ṣeré o bẹ́ẹ̀ ni o onímọ̀lẹ̀ lèmi o oníṣègùn lèmi o èmi ò ní bẹ́ẹ̀ ta lórí afẹ́fẹ́ ń tèmi o bá máa fi bọ igi má máa fi bọ ọ̀pẹ tí má máa fi bọ ògún má máa fi bọ èṣù mọ̀ pé ìkà mọ ẹnu ẹ o mo dẹ̀ ń tó bá jẹ́ pé o ní òbí gidi if you have a good mother you have a good father or you have a good husband they will have cautioned you pé kò dẹ̀yìn lẹ́yìn aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kò dẹ̀yìn lẹ́yìn ẹ̀ ẹni tí orí dá ni ẹni tí Ọlọ́run bá sọ pé máa débẹ̀ ni orí la ti ń yan ipò ipò ọlà wa àti ọ̀run la ti máa yan pa síwájú wa kì í ṣe wàhálà Bọ́lá Ahmed Tinubu ló gbédé ipò ààrẹ Nàìjíríà o àti kọ́ nípa tiẹ̀ ni o àti kọ́ sílẹ̀ nípa tiẹ̀ ni olórí burúkú olóṣì dẹ̀ ló máa ń bínú ológo èmi ò kí ń bínú ẹni tó bá dáa fún èmi ò kí ń bínú ẹni tó bá dáa fún o mi rẹ̀ kí ń banújẹ́ fún ìlọsíwájú ẹ̀dá ènìyàn ó ti jẹ́ ó ti wọlé ó ti wọlé adẹ̀fẹ́ kó wọlé náà ó dẹ̀ ti wọlé afẹ́ kó wọlé ó dẹ̀ wọlé ṣé àtìkù ni kí wọ́n dìbò fún ni ṣé àtìkù jẹ́ orúkọ yorùbá ni àbí pétérù òbí lẹni kí wọ́n dìbò fún sójú ọmọ yorùbá ni sójú ọmọ yorùbá ni wà ní àwọn kan ọ̀dà aláṣẹ padà lẹ́yìn Sunday Igboho ṣé ìgbà tí n bá ti gbà tí Tinubu bá ti wọlé yẹn ló túmọ̀ sí pé mo wà lẹ́yìn Sunday Igboho nìyẹn we are very very literate tí Sunday Igboho bá tí Tinubu bá ti wọlé ó túmọ̀ sí pé a lẹ́yìn Sunday Igboho nìyẹn ẹ̀yin gangan lẹ̀ fẹ́ràn Sunday Igboho because tí wọ́n bá fẹ́ràn Sunday Igboho ni this time around kò sẹ́ńtú ẹ̀kọ́ kọ̀ for Yorùbá nation we also have to be shut up so that ẹni yà ní freedom àti padà wọ Nàìjíríà náà Tinubu ń sinmi ayé sani kí Sunday Igboho máa wọ Nàìjíríà mọ́ ni sani kó máa wọlé ìlú ẹ̀ mọ́ ni ṣebí yóò bọ ọmọ ẹ ní ọmọ ẹ ṣáà ní Sunday Igboho ọmọ ẹ ló jẹ náà bàbá ń ṣe ọmọ ọmọ ṣe bàbá bàbá bá ṣe ọmọ ọmọ ṣe bàbá ọmọ náà ló lọ bẹ àbá náà wọn á dẹ parí ẹ síbẹ̀ Sunday Igboho á dẹ wọ Nàìjíríà ọkàn á balẹ̀ ọkàn á balẹ̀ náà ẹni náà lè mójú property ẹ a lè mójútó ilé ẹ ilé ẹ tó wà ní Ìbàdàn sọkànsìn ẹ ti bẹ sọ ilé aṣẹ́wó ẹ ọkàn lọ múra yín lọbẹ tẹ múra yín lọ tẹ ń wọ yàrá bó ṣe wù yín tẹ ń kó fúnra yín tẹ́lẹ̀ ṣe Yorùbá nation jẹ́ kó rí ẹ pé o ní iṣẹ́ náà rí fi o mọ̀nàmọ́ná ò ní síjú wo ẹni tó máa pa o bẹ́ẹ̀ ni kọ̀yìn sọ̀rọ̀ ò ní síjú wo jẹ́lẹ́dùmarè tó bá síjú mi lédìkè máa fara hàn ẹ́ o bẹ́ẹ̀ mo sọ fún ẹ máa fara hàn ẹ́ mọ program tó máa ṣe nípa mi o ire o.